رب العالمين الحمد لله القاهر في كتابه أعوذ بالله من الشيطان الرجيم السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه الآية أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى اتقوا الله في صيامكم واعلموا أن أهوال سلفنا الصالح تختلف بأهوالنا اليوم تماما اسمعوا لأهوالهم جيدا حتى نعتبر أهواله في ختم القرآن في رمضان الذين يختمون القرآن بركعة فلا يحصون لكثرتهم فمن ذلك من أولى من المتقدمين عثمان بن عفان وتميم الداري وسعيد بن جبير رحمهم الله ورضي الله عنهم ختمة في كل ركعة عند الكعبة وكان عبد الله بن مسعود رضي الله عنه يقرأ القرآن في غير رمضان من الجمعة إلى الجمعة ويقرأه في رمضان في ثلاث وعن الربيع بن سليمان قال كان الشافعي يختم في كل ليلة ختمة فإذا كان في شهر رمضان ختم في كل ليلة منها ختمة وفي كل يوم ختمة فكان يختم في شهر رمضان ستين ختمة عن سعيد بن جبير أنه كان يختم القرآن في كل ليلتين قال لبقوي ما رأيت أحدا بعد أحمد بن حنبل أفضل من زهير بن محمد الموروزي حدثني ابنه محمد أنه كان يختم في رمضان تسعين ختمة قال مسبح بن سعيد كان البخاري رحمه الله يختم في رمضان كل يوم ختمه ويقوم بعد التراويح كل ثلاث ليال بختمه روى عن الشافعي أنه كان يختم في رمضان ستين ختمة سوى ما يقرأ في الصلاة قال الربيع كان الشافعي يختم كل شهر ثلاثين ختمة وفي رمضان حين ختم سوى ما يكره في الصلاة adáàkọ́ fún ọlọ́run ọba wa ọba tó tó ọpẹ́ gbà ọpẹ́ ni fún ọlọ́run ọba tó ikọ́ sọ nínú ọ̀kan nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bàbá lékẹ́ ó sọ fún wa pé àwọn tó jẹ́ àwọn aṣáájú nínú àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn tó yẹ pé wọ́n ṣe jẹ́ láti ìlú Mọ́kà lọ sí ìlú Mọ̀dínà táǹpé ní Muhajirin àti àwọn tó yẹ pé wọ́n jẹ́ aráàlú Mọ̀dínà táǹpé ní Ansar àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa gbogbo wọn yìí radiyallahu anhum ọlọ́run bá lóhun yọ́nú sí wọn wọ̀rọ̀dù wọn àwọn ní oṣù yọ́nú sí wọn tọ́lọ́run bá ṣe fún wọn àṣọ ni ọlọ́run bá nínú ìjọsìn

nípa pé ìṣesí wa pẹ̀lú ìṣesí àwọn aṣáájú wa àwọn ẹni rere ni àwọn sàábì ànábì àtàwọn tó wọn pẹ̀lú dáadáa ọmọ ìyàtọ̀ síra wọn pátápátá pàápàá jùlọ nínú Ramadan lóbi jẹ́ pé ohun tá máa gbéyàwó lónìí pẹ̀lú àánú Ọlọ́run òun ni sálàfinà Ramadan ìṣesí àwọn wa àwọn ẹni rere ni àwọn ànábì ìṣesí wọn nínú Ramadan àtàwọn tó ń tẹ̀lé wọn pẹ̀lú dáadáa bóò ni wọ́n ti máa ń ṣe nínú Ramadan bóò làwa ti ń ṣe lónìí nínú ká tí àwọn fọ́mọ agbéyẹ̀wò òun náà ní bóò ni ìṣesí wọn pẹ̀lú tírà Ọlọ́run èyí tí Ọlọ́run bọ́bá lékẹ́ ọlá tó sọ̀kalẹ̀ nínú oṣù Ramadan yìí tó ní di mọ́kànlá lónìí pẹ̀lú ọdún 1442 èyí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe ìjírá láti ìlú maka lọ sí ìlú Madina tó ṣe déédéé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ọjọ́ kẹtàlélọ́gbọ̀n oṣù 2021 ìṣesí àwọn sójà àwọn aṣáájú wa níbi ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni pé wọn pé alẹ́ nìkan ni wọ́n fi máa ń parí Al-Qur'an àwọn olùmọ̀ wọ́n jẹ́ wa pé wọ́n wa pé Ramadan wọ́n máa parí Al-Qur'an lálẹ́ nìkan kó tó di pé ilẹ̀ ọmọ nínú àwọn tí ọ̀rọ̀ wá látọ̀dọ̀ wọn òun náà ni àfá ọ̀sán múnà fẹ́ẹ̀n nínú lọ́wọ́ èyí tà tí wọ́n bá sọ nípa báyìí ní gbogbo ògbà lóòrèkóòrè nípa ìṣesí wọn pẹ̀lú Al-Qur'an ka Koran lọ́wọ́ ni wọ́n wọn débi pé wọn ọbẹ̀ sí kẹ́sì ọ̀sàyẹ̀ lọ

pẹ̀lú ohun tí wọ́n rí tójú wọ́n kà lórí omi lọ́fà tó sáré wá gba islam lọ́wọ́ ànábì wa àwọn sàábé méjèèjì ọ̀rọ̀ wá wọn nípa pé wọ́n a máa parí ní rákà kan ṣoṣo káàbà ní káàbà a rí ọ̀rọ̀ yìí nínú tíra ń pè ní àtìbíyàn fi mọ́mù nẹ́wáwí ní ojú ewé 60 rẹ̀ iná ẹni mọ́m ni wọ́n ti bá mọ́rọ̀ yìí wá wọ́ta jẹ́rùsùn ọlọ́run bẹ́ẹ̀ ni ní tàbí pàtàkì yẹn èyí tí a níbi Muhammad sallallahu alaihi tó ti àfihì pé nínú àwọn tó mọ ìmọ̀ àlùkò án òun náà ni àbúlẹ̀ ní mọ̀sánwòdì wà kódà ẹnìkan ni tó pé nínú àwọn tó nípa tẹ̀síìr iná ní wà wọ́n nípa ní ọjọ́ nìkan ti pé yẹ́tura fi wọ́n nígbà tí ò sí tí ọ̀bá sí Ramadan níta àfáwa Abdullahi ibn Mas'ud a máa parí Al-Qur'an ní odidi ọ̀sẹ̀ kan jímọ̀ pé ní sí jímọ̀ kejì ní máa fi ń parí Qur'an ṣùgbọ́n wọ̀yẹ̀ Ramadan ní fi ìsàlẹ̀ ṣùgbọ́n tí Ramadan bá ń bẹ níta ọjọ́ mẹ́ta péré iná ẹ̀ ní máa fi ń parí Qur'an rẹ̀ àárí ọ̀rọ̀ yìí nínú tí àkátá ń pè ní Jamalul Qurra wa Kamalul Aqra Al-Hamdani

kọ́tàmà fi kúlì lẹ́ilẹ̀ ti nínú kọ́tàmà wà fi kúlì yau mẹ́nà kọ́tàmà wọ́n ní kó tọ́ bá ti ìgbà tí Ramadan bá ń bẹ níta tí máa ń parí kùránì kan dálẹ́ àti máa parí kùránì kan lọ́sàn-án bàkánà ya ti mo fi ṣárí Ramadan sí ilẹ̀ fatima wọ́n lọ jẹ́ pé nínú sẹ́sì rẹ̀ òun náà ni pé tọ́ bá dínú oṣù Ramadan yóò parí kùránì ọgọ́ta yẹn ni lójoojúmọ́ àbá ọ̀rọ̀ nínú tíra tá ń pè ní àdìkáṣíf tí ìmọ̀mù dáàbí ṣe ní ìdíkéní ní ìjíwé 409 bákan náà fáfẹ́ ní gbùdùjò jẹ́ wọ́n sọ̀rọ̀ fún wa pé bàbá yìí nínú àwọn àwọn tábìnrin ni tó pé afáfẹ́ ní gbùdùjò bẹ́ẹ̀ ni òun ni àjọ ìgbónú Yusuf pàtẹ́yì nínú àwọn tó pa lórílẹ̀ ayé tí wọ́n lé ní 12,000 sẹ́yìn ní gbùdùjò bẹ́ẹ̀ nínú àwọn tábìnrin tó sì ni yá tó mú

yẹn pé mẹ́ta mẹ́ta iná ẹni máa ń parí lọ́jọ́ kan àwọn àfáà wà yìí nínú àwọn àfáà tó ti pé ọ̀rọ̀ máa ń dọ́wọ́ wá sọ́dọ̀ wọn tí wọ́n ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ni a bá ọ̀rọ̀ nínú sílà kẹta ń pè ní àlẹ́fàásù kẹta àti orílẹ̀ kan tí ìmáàmù dábì ṣe ní ojú ewé fọ́ òṣègùn oh rẹ̀ bákan náà àfáà musabi ibùnú sahib wọ́n tún àwọn náà gbà wá nínú sí àfáà Bukhari wípé bóò ni wọ́n Bukhari náà ṣe máa ń parí àlùkò àn wọ́n nígbà àfáà Bukhari àwọn náà máa parí alùkùrán ní ojoojúmọ́ wọ́n máa parí kùrán ẹyọka lójoojúmọ́ yẹni pé láàrin àárọ̀ àti láàrin ọ̀sán àtòru wọ́n máa parí kùrán nìkan ọ̀yẹ̀kú mú bá dẹ tàràwé wọ́n máa ṣe báyìí yàtọ̀ sí pé bóyá tó ẹ pé èyí wọ́n ń kí lásìkò tàràwé wọ́n máa ń bá yẹn lọ wọ́n sì máa ń parí òun ní a ìyẹn ni pé nínú ọ̀rọ̀ mi wọ́n ní pé wọ́n ka kòránì kan wọ́n ka isbu 20 láti bákọ́rà wọ́n ka adé ọwọ́ parí taubá tọ́bá ti jẹ́ kejì láti taubá wọ́n gbé yóò fi jẹ́ ankabot tọ́bá ti jẹ́ kẹta láti ankabot wọ́n ka adé náà àbọ̀rọ̀ nínú tàríkì ìsìlámù tí ìmáàmù dábì ṣe ní ìdí kẹfà ní ojú ewé 154 rẹ̀ bákan náà wọ́n gba àtọ̀dọ̀ máàmù ṣáfihàn nípa àfisí wọn náà nínú Ramadan gẹ́gbà ìsàlàyé lọ kẹta wọ́n ní Imam Shafi'i wọ́n jẹ́ nìkan tí wọ́n máa ń parí Kùránì ọgọ́ta nínú Ramadan yàtọ̀ sí tí wọ́n máa ń kà lórí ìran àfà ọ̀rọ̀ bí ó ní Imam Shafi'i a máa parí Al-Qur'an Ramadan ta ní máa ń parí Kùránì kulla shahrin thalathina khatma ilé ní máa fẹ́ parí Kùránì Ramadan tí wọ́n tó Ramadan fìtínà fátimà tí wà máa yẹ́tọ́ òfin sàlá ní wọ́n máa ń parí kùránì méjìméjì lójoojúmọ́ méjìméjì lójoojúmọ́ méjìméjì lójoojúmọ́ yàtọ̀ sí ìtí máa ń kà lórí ẹ̀rùn eléyìí ni tẹ́sí àwọn sálàfù wa níbi ọ̀rọ̀ Al-Qur'an al-Karim bóò ní tẹ́sí ti wà lónìí ọwọ́ ta jẹ́ bẹ́ẹ̀ náà ni tẹ́sí àwọn sálàfù wa níbi ìrun Ramadan wọ́n gbà wá lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn pé ìrun kìyàmù dẹ́ìlì wọn èyí tá ń pín tààrà wí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn a máa kí débi pé wọn a máa sáré gẹ́gẹ́ bí àwọn tàbí ànẹ́bí sallallahu alaihi wọn a máa sáré pé ha kí sáré ọmọ pọ̀ fáwọn lọ́pọ̀lọpọ̀ wọn ti máa ń ṣe wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn tó ṣe pé a lè má láǹfààní láti sọ ní àyí bákan náà ni ìgbésẹ̀ àwọn sọ́lá fún wa lórí pé bó wọ́n ṣe máa ń tọrẹ nínú Ramadan wọ́n ní tọrẹ wọn ga púpọ̀ bí wọ́n ṣe máa ń tọrẹ bí wọ́n ṣe máa ń lọ ga púpọ̀ gan-an ìmáàmù wa ṣáfihìn wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ tí ọkùnrin yóò tó ṣe pé lọ́wọ́ nínú Ramadan àti máa lékún ní ìtọrẹ nínú oṣù Ramadan ìfìdá àbí Rasulillah sallallahu alaihi wasallam ìtàdédé ní ṣe fi kọ́ sí ànábì wa Muhammad nítorí àánú tí wọ́n ṣà wọ́n ní dáadáa tí wọ́n ṣà wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n fún àwọn ní ohun tó yẹ pé àwọn fi sínú tí wọ́n fún àwọn ní ohun táwọn fi jẹ́ sáré báwọn yẹn ṣe ní kò káàkà sí tó ní máa ń fà àtàwọn tọ́jà wọn sọ́dá tọ́jà wọn aṣáájú wa tí wọ́n pọ̀ lẹ́ni tí wọ́n máa ṣe ìtọrẹ àánú wọ̀lì tàṣẹ́ ògbòlò kẹ̀sí ìrùmí ni wọ́n fi sọ́wọ́ mi wọ̀sọ̀lá án màkà síbi him ọ̀pọ̀lọpọ̀ wọn wọn a máa bí ti púpọ̀ níbi ọ̀rọ̀ àwẹ̀ níbi bá ṣe wọn wọ́n máa jẹ́ wọ́n bí sí oníjẹ́ wọn ṣiṣẹ́ wọn èyí ní tí wọ́n máa ń rí lóòjọ́ máa tún jẹun lóòjọ́ láti lè ṣe fọ́lọ́run bọ́ọ̀bà lè fi ọ̀la ọwọ́ ta jẹ́ òṣìṣẹ́ ọlọ́run tàbá tó wá wọ àwọn sáláfò wa níbi gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan sẹ́yìn tí súnmọ́ lọ́wọ́ wọ́n sì jẹ́ àlàáfíà wọn láti fi sin ọ̀kánú ya fàdú wọn sí yá máa hùn mínà sí yá ìdìkílẹ̀ wọn pààlì wọ́n jẹ́ nìkan tí wọ́n máa ń sáwẹ̀ wọn níbi pé tó máa bá àti fáwọn pàdánù oore tí àtàwọn orí nínú àwẹ̀ nínú Ramadan táwọn máa wá lọ sọ wọ́n ní wọ́n pé wọ́n pé wọ́n ní àwọn wà lọ bí ti fún èyí táwà kú sí rẹ̀ lónìí wọ́n ní wọ́n pé wọ́n pé wọ́n ní pé wọ́n yẹ fẹ́ láti jẹ́ pé bíyá kún wọn béèrè béèrè lábẹ́rẹ́ péèrè jù nínú Ramadan látara bẹ́ẹ̀ tẹ́jìdù kẹsìrò mínú hàn á máa rí ọ̀pọ̀lọpọ̀ wọn kọdílá zamani masjida wọ́n jẹ́ pé ni wọ́n máa ń jókòó wọ́n jókòó sí lè yá fọ́sọ́ sí yá ma hó láti lè bá máa sọ́ kọ́ má jẹ́ pé yóò fojú kọ́ má fẹ́ yóò gẹ́ra rẹ̀ kó lọ́dọ̀ àwọn èèyàn òyàtà fáwọn ọmọdé ìbáadá wọ́n wá ti sílẹ̀ tí wọ́n máa sì jọsọ onírànra nínú mọ́sálásí bí bá ṣe ń ṣe nẹ́fílà bẹ́ẹ̀ ni wọ́n máa jẹ́ nìkan tí wọ́n máa ta alukoran ni wọ́n máa ṣe àwọn àtúntà eléyìí ni àwọn ṣiṣẹ́ àwọn sálàfù wa ni wọ́n ti ni àbùzar ìta ti mọ náà sàádọ́ àlẹ́bí yẹn ló fún báyìí pé ìdásùmta tọ́ bá ń gbáwẹ̀ ìwọ tọ́lù tọ́ bá ń gbáwẹ̀ pàtà àfọ́dọ̀ mọ̀sàtàtà ṣọ́àwẹ̀ rẹ bọba ti lágbára bọ́ rí pọ́ ṣọ́àwẹ̀ rẹ bọba ti lágbára bọ́ wọ́n wá ní wọ̀ká ní tọ́lùkù wọ́n ní ẹ̀rí tọ́lùkù yìí ìdàká ní yọ́mù sọ́mùhì tó bá di ọjọ́ àwẹ̀ rẹ̀ tí bá ń gbáwẹ̀ yàkọ̀ọ̀là wọ́n nínú ilé ní o fọ́lọ̀m yọkùdì ìlàlẹ̀ sọ̀rẹ́ wọ́n ní òní jáde síta àyà àfi tó tó bá fẹ́ tẹ̀hùn nìkan tí yóò súnú lè rárá yadhkurullaha subhanahu wa yaqra'u kitabahu wọ́n lẹ́ni kanikani tí máa rántí ọlọ́run ọba rẹ̀ tí sì máa ń ta ọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọlá ẹjá ní ọkọ̀ tí àwọn sálàfù wa lórí ìṣẹ́tì ìrírà wọ́n lẹ́nìkan ni wọ́n jẹ́ wọ́n jẹ́ nìkan tí wọ́n máa mójútó àwọn àkókò wọn wọ́n èsì rárá wọ́n ti musa àti wọn náà wọ́n ni wọ́n máa lo àwọn àkókò wọn ìsìjọsìn àkókò ọ̀sán wọn ìjọsìn ní ni ni wọn jẹ́ a máa rí inú wọn níṣẹ́ lọ yaun fún àkókò rẹ̀ kìí fẹ́ sílẹ̀ rárá gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ṣe pé olówó tọ́lọ́run ti túkí dúkìá sí lọ́dọ̀ báwọn náà ṣe máa ń yaun níbi dúkìá wọn bẹ́ẹ̀ làwọn aṣáájú wa ṣe máa ń yaun fún àkókò wọn pàápàá jùlọ inú Ramadan afá àbúrẹ́ inú Mas'ud wọ́n gba ọ̀kan alátọ́dọ̀ wọn fábílá inú Mas'ud sọ báyìí pé má nàdìm tù aláṣẹ́ nẹ́dàmí aláyọ́mi gọ́rọ̀bà ti ṣàmṣòhó نقص فيه أجلي ولم يزدد فيه عملي عفا الله بن مسعود صحابي النبي محمد nínú ọjọ́ orí òun ọjọ́ yẹn nínú ọjọ́ orí òun òun lékún ní ìbànújẹ́ abáhun lórí ìṣẹ́ṣẹ́ eléyìí eléyìí ni ṣeṣẹ́ àwọn sàlàfù wa ọ̀tà jẹ́ mùsùlùmí bóòlà ní ó ṣeṣe pẹ̀lú àwọn ìlànà èyí tí àwọn sàlàfù wa fẹ́ ń ṣe yìí tí wọ́n ń lo rọmọdọ́nù wọn láti fi jẹ́ pé kí wọ́n fi súnmọ́ ọlọ́run ọba lékẹ́ ọlá bẹ́yẹn bá fi súnmọ́ ọlọ́run ọba sínú rọmọdọ́n bẹ́ẹ̀ náà ni ó ti gbà láàdá tó pọ̀ sí wọ́n bi àwọn sàlàfù wọ́n bì kan nú wọn nípa pé

òun náà ni pé ihun téèyàn máa fi ń pọ̀ ní ládá àti ohun téèyàn máa fi ń súnmọ́ ọlọ́run ọba jù nínú Ramadan òun náà ni kéèyàn pọ̀ lẹ́yìn tí ó máa tẹ̀yẹn tó fún ọlọ́run ọba bẹ́ẹ̀ bọ́lá ọba sọ fún wa pé wàlá zikrullahi akbar ìrántí ọlọ́run ọba lọ́gà jù ìrántí ọlọ́run ọba wá àwọn tí ẹ máa fi rántí ọlọ́run ọba ọpọ́ pàápọ̀ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ògbésẹ̀ fọ̀ọ̀ká iná là fi rántí ọlọ́run bá fẹ́ jẹun ìrántí ọlọ́run bá ń bẹ́ńbẹ̀ bá fẹ́ mu ìrántí ọlọ́run bá ń bẹ́ńbẹ̀ bá fẹ́ wọṣọ ìrántí ọlọ́run bá bẹ́ńbẹ̀ bá fẹ́ bọ́ṣọ ìrántí ọlọ́run bá bẹ́ńbẹ̀ bá fẹ́ jáde ìrántí ọlọ́run bá bẹ́ńbẹ̀ bá fẹ́ wọlé ìrántí ọlọ́run bá bẹ́ńbẹ̀ bá fẹ́ wọlé ẹ̀gbin ìrántí ọlọ́run bá bẹ́ńbẹ̀ bàbá jẹ́ ìlú ilé ẹ̀gbin ìrántí ọlọ́run bá ń bẹ́ẹ̀ bàbá ẹ̀sùn ìrántí ọlọ́run bá ń bẹ́ẹ̀ bàbá jí ìrántí ọlọ́run bá ń bẹ́ẹ̀ gbogbo àwọn ìrántí ọlọ́run bá ta ti mọ̀ yìí ẹja mójútó nínú Ramadan ká lè bá jẹ́ nìkan tó pé ládàáwọ́ pọ̀ nínú Ramadan àwọn bẹ̀lọ́n bí Ramadan ṣe jẹ́ pé a ti lo mẹ́wàá àtàkọ́kọ́ mẹ́wàá mi ta tún mú lónìí pẹ̀lú àánú ọlọ́run ọlọ́run bọba ìlẹ́sìn ọlá kó jẹ́ kó jẹ́ pé mẹ́wàá yìí náà kó jẹ́ ká fi gbé wọn dáadáa sí nínú rẹ̀ ètò ìfá débá lọ́dọ̀ ọlọ́run bọ́ba àlejò ọlá lẹ́nu bàtà rọmọdán bẹ̀rẹ̀ yìí àìmọye èèyàn ló ti ronú pé ọmọdán mi yóò débó wọn láyé ṣùgbọ́n àwọn ọbọ̀ òjò kó débá wọn láyé àjọbẹ̀ẹ́ rọmọdán bẹ́ẹ̀ sì ni àwọn míì lẹ́tí ipa àjọbẹ̀ẹ́ rọmọdán ni látara àánú ọlọ́run ṣùgbọ́n gbà tó yàwó ẹkùn sí rọmọdán fi di méjì mẹ́ta mẹ́rin wọ́n ti jẹ́ nìkan tí ikú wọn ti lọ bọ́lọ́run a sì rí náà wọn míì ọlọ́bọ́lọ́run níbẹ̀ lórílẹ̀ ayé ṣùgbọ́n gbé orílẹ̀ ayé náà lẹ́nṣẹ́ ìgbẹ́pọ̀ sálà àfíà fún àwa adúpẹ́ fọ́lọ́n ọlọ́run bá jogún àlàáfíà fún wa adúpẹ́ fọ́lọ́n ọlọ́run bá balẹ̀ kẹlọ́ ti sẹ́wà dèwà mọ́lẹ̀ adúpẹ́ fọ́lọ́n à ń rí jọsìn òun ṣe pẹ̀lú bágbára wá ṣe máa bóòlà àti ní fi oore ìdẹ̀ra ọlọ́run ọba tó ṣe fún wa yìí bóòlà àti ní pàdánù rẹ̀ láṣe lòó lọ́nà pé fáfi gbàládà lọ́dọ̀ ọlọ́run àwọn tàbí ọlọ́run ẹjá mú ní oṣù táwà yìí gẹ́gẹ́ bá ti máa ń sọ gẹ́gẹ́ bí oṣù tó ṣe pé àìbá máa ó lè jẹ́ pàṣẹ kágbá nẹ́ẹ̀nì tọdún tí ń bọ̀ ó ṣe ṣe ó a láyé à ń bẹ̀ kọjọ́ kọjọ́ rẹ ó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ lórílẹ̀ pẹ̀ ṣùgbọ́n bá ti máa ṣe nẹ́ẹ̀nì tó ṣe pé ọ̀kan láṣe láàní ṣe ìmá èyí tá à ń ṣe lọ́wọ́ yìí gúnlẹ̀ láyọ̀ àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ẹ má jẹ́ àlọ́ àkókò Ramadan wa láti wo èyí tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sọ́ra wọn dì lónìí a rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tó ṣe pé títà lọ́pọ̀ sí tọ́bá fọ́ọ̀lù rẹ̀ báyìí kò ní jáde mọ́ nírọ́ ẹlòmí jáde ní ọmọ jáde ní Ramadan tọ́bá bọ́ rẹ̀ báyìí kò ní jáde kó ń bẹ́ẹ̀ lákòókò ẹlòmí Facebook ń jẹ́ tọ́bá bọ́ ọ̀nà ẹ̀ níṣe ni ó lu ọ̀pọ̀lọpọ̀ àkókò lé lórí ẹlòmí sì ń bẹ títí ẹ̀ fíìmù ni ó máa wò bí bá ṣe ń wo fíìmù kẹta ni ó máa wò mí bí bá ṣe ń wo fíìmù kẹta ni ó máa la ilaha illallah ẹ wá wo ìṣesí tiwa lónìí ẹ wo ìṣesí àwọn sàláfù wa ẹ bá àwọn sàláfù wa lásọ yìí nípa pé bó wọn ṣe máa ń mójútó koran tó ẹ bá àwọn lásọ yìí nípa pé bó wọn ṣe máa ń dìde lóru sí ẹ bá àwọn lásọ yìí bó wọn ṣe máa ń ná nínú dúkìá wọn ẹ bá àwọn lásọ yìí nípa pé bó ni wọn ṣe máa ń lo gbogbo àkókò wọn láti fi jọ́sàn fọlọ́wọn bá nínú Ramadan bó wá ní tiwọn bó ní tiwa a bá fẹ́ àti àwẹ̀ tí wọ́n tafẹ́ fi dọ́gba tafẹ́ fún ní máàkì táwọn bá ń gba 90 tí wọ́n ń gba 100 kí làwọn máa gbà lónìí ẹni ọba jẹ́ ẹni tó ṣáájú tó ṣe dáadáa nínú wa àfàìmọ̀ kó má rí pé máàkì tẹ̀lé máa tayọ 50 tó ń jẹ́ fún wọn máa ọgbọ́n ti ṣe gudugudu méje ohun yaya mẹ́fà tó sì jẹ́ pé kò sí ìsìn kẹta tí ń bi Kùrán la fẹ́ sọ ni ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tó jẹ́ pé ẹlòmíì Ramadan lọ lójúmọ́ kan kò ní sí kíra ọlọ́wọ́n ọba wò rárá kò ní sàlùkù á ní wọ̀lá àyà nínú sẹ̀mí ayé rẹ̀ ọmọdán tó wá dé náà sípẹ̀ náà bó ti ń lò sẹ̀mí ayé nù tó jẹ́ pé nǹkan tó àwọn olùmọ̀ọ́kẹ́ sọ òun náà ni pé nínú nǹkan tí èèyàn gbọ́dọ̀ má kà lójúmọ́ nínú nǹkan mẹ́ta tí èèyàn gbọ́dọ̀ má mójútó lójúmọ́ òun náà ni pé èèyàn gbọ́dọ̀ má kà àlùkò amir karim wọ̀lẹ́wù àyà kọ́dà pé pé ń bára rẹ̀ ló kó pé ó ṣe ṣe pọ́ra lè jẹ́ nẹ́wọ̀ bara yóò tọ́ ẹgbọ́n bára rẹ̀ ló pẹ́ tó yẹ pé òun ò wá máa ń ta ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀wá máa ń ni ọ̀wà nínú pé máa ń ta ọ̀nà àwọn ẹni bẹ́ẹ̀ oko tí rẹ̀ bẹ́ẹ̀ mú poro tí

mẹ́wàá àkọ́kọ́ yóò múra sí tọba di mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì yóò tún yìn ókè tọba wá di mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta a ó ń sọ ọba wá jẹ́ nìkan tuntun pé yóò bí sí pátápátá fún ìjọsìn fún ọba torí bóun tọ́jà wa lójú náà nìkan mẹ́wàá mi ò ní wá mọ́ lẹ́yìn mẹ́wàá kẹta sallallahu alaihi wasallam ẹjá jẹ́ pé àwọn ìṣekúṣe àwọn ìwòkúwò àwọn ìgbọ́kúgbọ́ ẹjá pàtì pátápátá nínú Ramadan tálẹ̀ bá soríire torí pa àmìyíṣe pàágbà àmì ìta nígbàmá àmọ̀mí ìta tí ò ní débà lórílẹ̀ ayé èyí tó débà lórílẹ̀ ayé ẹjá lọ́kà fún à láti ṣe rí ṣe pé ó ṣeéṣe bóyá ṣe tágbá náà ni ó ó ṣeéṣe bóyá ṣe tágbá náà ni ó ó ṣeéṣe bóyá ṣe tágbá náà ni ó

13,500 ah bóò ní bàbá alátàkásí bí ó ti ṣe ti ẹ̀ lọ́la òun ni ó ti máa múra pé tèmi gbọ́dọ̀ ju 13,500 lọ èèlò tí wọ́n ni pé 17,500 àtàwàtúwà bẹ́ẹ̀ náà ni ìyá tàmẹ̀lù ìyá lásàlátù òun lọ́kà níjọ́ ni ó ti máa gbé bóòlù wọn ti jẹ́ pé owó tọ̀dọ̀ wọn pọ̀ àwọn wà tí ti ń bẹ láwùjọ ti wà ní o àsìkò tá gbé wà sí yẹn kì í sàsìkò wà sí rárá tàbá fẹ́ gbọ́ wà sí òsùn tó kò sí ohun tó burú kájú wá àtúntọ̀ sàn nínú Ramadan kò sí ohun tó burú kájú wá àtúntọ̀ rọ̀lẹ́ ihun tó abẹ́ fi sínú tẹ́hun ta ní bùkátà ti fún wa òun náà ní bó láti kí tàràwí lẹ́yìn sọ̀rọ̀ láti lè ṣà tàràwí ìwà bó láti kí ẹlòmí wa mẹ́jẹ pé wà sí ni wọ́n gbé fún kò jẹ́ ó kí sọ̀rọ̀ láti lè ṣà àfá àti ó ti wà sí nínú Ramadan lálẹ́ látara pé bó ní ti ṣe wà sí ìkéèdò bọ́ọ̀ ní ṣe jẹ́ nìkan tí pé ń ṣe wá fún ìdí egbó wọ́n lè sọ wọ́n lè hìn ní pé àbáwọ̀ akọwà ìdàmú yìí lọ bá ṣe tíṣọ̀ láti lè ṣáì rárá ṣe ìlọ́bí tó ìlọ́bí wà sí rẹ̀ ó tún ṣe wá sí tán ọlọ́gbàbẹ̀sùn bẹ́ẹ̀ ni látara wà sí kò fíṣọ̀ láti lè ṣà kódà ó fi sọ̀rọ̀ láti tàràwé ìtàǹpẹ̀ látàmú ó fi ilẹ̀ ní jọ́nà wà sí ìgbà yẹn wọ́n fẹ́ jáde epo á rí gbogbo ìgbésẹ̀ àwọn sálàfọ́ àtàṣọ kò sí ọ̀rọ̀ eléyẹn bẹ̀ nínú pàdásọ láti lè ṣá tàràwí lókù bóò láti kí tàràwí tètè tó bẹ́yà ká máa gbọ́wà lákòókò yìí ẹjẹ́ àtàtúnṣe ihun tí ń bẹ láwùjọ wa tó kún jẹ́ káàtó lórí eléyìí láàfáàmí wa lákòókò ti ẹ̀ sí wà sí alálẹ́ yọ́ máa gbé wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni nínú Ramadan iná ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó rẹ pé ohun tí wọ́n rẹ́ wọn iná ni wọ́n máa ṣe gẹ́gẹ́ bí lálátìlù kọ́dẹ̀dù nígbà ẹ̀dẹ́ ní ìrún wọ́n ní a máa fi ká máa gbọ́rù lálátìlù kọ́dẹ̀rì kí àwọn èèyàn jẹ́ o má sì nínú àwọn máa àwọn yìí òun lọ́lọ́sìnà fọ́dúrẹ̀ àwọn èèyàn wa mọ́ sí láìwá òjò tí wà yìí wọ́n rí báwọn olówó ọ̀wá wọ́n sọ di náà rí fọ́dúrẹ̀ jàre wọ́n fáwọn olówó jọ lọ́sàn láti fi gba owó lọ́wọ́ wọn gbà wọ́n rí fáwọn olówó wọn ráyè lóru wọ́n fi lẹ́lẹ́sìnà fọ́dúrẹ̀ wọn fi sọ́sàn jìnà sí gbogbo àwọn kásìkásì yìí kó jìnà sí gbogbo àwọn rẹ̀wọ̀n yìí bẹ́ẹ̀ náà ní ká jìnà sí gbogbo àwọn wáàsí ìtọ́pọ̀lọpọ̀ ẹlòmí máa ń gbọ́ lórí rédíò

kájínà sí gbogbo àwọn wà sí káàfin tí wà sí nínú Ramadan wà sí tọ́bẹ̀ ẹ̀ṣẹ́ tayọ pọ́lọ́wọ́n ọba wí ànẹ́bí wí ìṣẹ́ṣẹ́ àwọn tó jẹ́ wọn tàbí ànẹ́bí ní tọ́wọ́ pé wà sí sọ̀tẹ̀sọ̀tẹ̀sọ̀tẹ̀ ní àkó lórí ìtàn Islam náà mú tẹ̀wá ṣùgbọ́n tẹ̀ Islam ìtẹ̀ òdodo ni kò sí rọ́m̀bẹ̀ rárá àní a máa gbọ́ ìtàn ṣùgbọ́n kò ní jẹ́ pé ìtẹ̀ ní lójoojúmọ́ tí Ramadan fi lọ kájínà sí àwọn wà sí àwọn wà sí pọ́ ọ̀tọ́ máa ń táwọn afá ẹni eré ń ṣe nínú Ramadan ẹjá máa lọ gbọ́ bákan náà àwọn tàfàfé táwọn afá ń ṣe ẹjá máa lọ gbọ́ àwọn afá àtàmọ̀ pé ẹni eré ni wọ́n nígbà tí sí Ramadan tẹ́lẹ̀ wọ́n ṣe wà Ramadan tún dé wọ́n tún kún fẹ́ntì ṣe wà ká máa lọ gbọ́ yóò tán fàní fún wa yóò tún ayé wá ṣe dípò tó wá jẹ́ pé oorun náà láà máa sùn láàárọ̀ oorun ni lọ́sàn oorun ni nírọ̀lẹ́ oorun ni àtúntí àtúntí àtúmọ̀gbìn àti jẹun tán oorun náà tún ni àwọn wa mọ̀ jòun lọ́nu Ramadan nínú kẹbíṣẹ́ tó ń sì fi máa mú àwọn èèyàn jù nínú Ramadan òun náà ló rúwà ohun làkọ́kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kẹfẹ́ fún ọgbà alẹ́sọ̀dọ̀ ṣàìtọ́ bó tẹ̀lé fáwọn àfá wọn sọ ẹnu fún àdíṣẹ́ náà pé nínú kí ni ohun tó ga jù tí máa fi mú àwọn Ramadan òun náà ni anáwó oorun ni wọ́n sá máa sùn ní sá oorun gbogbo ọgbà gẹ́gẹ́ bá ìsàlẹ̀ ń jẹjọ à ń lọ tẹ̀síìr ọmọ àti akúkọ tí èèyàn

tẹ̀sí ìbámu bá sáǹfàní bẹ́ẹ̀ òun ni ká lọ ọ́nà ó lálẹ́ gba sáǹfàní inú tẹ̀sí mú pẹ́ẹ̀nì lọ́wọ́ àtiwé gbogbo wọn bá ń sọ lọ́wọ́ tó ipò ní kókó sí ọ máa kọ́ kalẹ̀ máa jọ́ tẹ̀ kalẹ̀ ọ sáǹfàní púpọ̀ ń bẹ gan-an tẹ̀sí rí ó sì ní alhamdulillah ó tẹ̀ táwọn obìnrin yẹn ẹlòmí ó gbé ẹ̀gúsí lọ yọ́ máa lọ́ọ́tẹ́ la ilaha illallah ẹlòmí ọgbàjà lọ yóò tẹ́ra ọbẹ̀ ẹ̀fọ́ tàbí ọbẹ̀ ewédú tàbí ilá yóò wà máa wá rẹ̀ níbi tẹ̀síìrì yóò lóun gbọ́ tẹ̀síìrì náà ni nígbà bá bẹ́ẹ̀ rẹ̀ ńlé lọ́dọ̀ ọkọ ya tẹ̀sí ìyẹn bá ní alíbùkátà fi láwùjọ yóò àwùjọ wa pọ̀ ẹ̀jẹ̀ púpọ̀ tayọ̀kámẹ́ gbọ́wà sí àti ní ẹjẹ́ pé yọ́ máa sọ pé ẹmọ́ lọ gbọ́wà sínú Ramadan àwọn kásìkà sínú ṣùgbọ́n tọ́bà lọ gbọ́wà sínú Ramadan tí wà sí tọ́lọ gbó ní kókó tí wọ́n ní o lè jẹ́ pé látara wà sí tọ́ gbọ́wọ́ tó lè fi ṣe wà tọ́gbọ́gbọ́ wà sí wákàtí kẹrin wọ́n tó lè àwọn èèyàn wọ́n rẹ́rìn máa wò pé kí ní pa wọ́n lẹ́rìn àti àtàfà òun ni ẹ̀sí ìlú ọlọ́gbọ́nu ẹjá sílẹ̀ ṣe o ọlọ́ọ̀bá tó ní anú lọ́dọ̀ yóò sàánú ẹni kọ̀ọ̀kan wa alhamdulillah rabbil alamin thumma salatu wassalamu ala rasulillah

sàpá ń tètè pé kí ìmáàmù tó dé orí mímbà ní kò ti dé jọmà pọ̀ ti sàpá ń tètè pọ̀ ní sùn nínú ewu tó tún wà ń bẹ́nu ẹlòmí yóò lè ṣe jùmọ̀ tó tọ́ sáfà aláàkọ́ sáfà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ wọn ti sùn lọ ádámínà amali ṣẹ̀tọ̀ nínú tẹ́gbùsẹ̀tọ̀ tó sọ ní ẹ̀nìyàn fi yá ọmọlè jùmọ̀ wọ́n sàlàyé fún alẹ́ẹ̀kẹ́ pé àwọn olùmọ̀ wọ́n lẹ́nu kún àdíṣì yẹn ṣùgbọ́n àfáàdùn kọ́yọ́ ó ní bẹ́ẹ̀ ló ṣe kùn tó àrífẹ́sẹ̀ sí àwọn èèyàn ni lọ́jẹ́ ń tóótọ́ ó jẹ́ ọjọ́ pọ́wọ́ ta fi mú àdísì agbọ́rọ̀fọwọ́ tó mẹ́ ọwọ́ tó kéré mu àwọn sọ́dẹ̀dì tó bá dìsì wá jáde ẹnu kùn ṣùgbọ́n ìtumọ̀ báwọn yẹn sí ń ṣe láwùjọ ló jẹ́ ń tóótọ́ torí pé wọ́n bí ṣàìtọ́n pé pọ́ọ̀lọ́ sí máa ń mú yẹn níyà ọmọ ìjùmọ̀ ẹni ọba gbà tọ́pọ̀ tó lọ́wọ́ lọ jùmọ̀ òun fi ilẹ̀ kó tètè lọ ṣùgbọ́n òun lẹ́ni àkọ́kọ́ tó àwọn akọ́kọ́ orun kù ó dìgbà tí ìmọ̀ bá ń sáàdọ́ àtàwọn ẹni tí a ní yóò tó tají bó orí ṣe pọ̀ ń bí kí o ti tèdé jùmọ̀ tó ọ̀bá ń fà níbi kí o ti tèdé jùmọ̀ jù kí o gbọ́ kó tó bá jùmọ̀ lọ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé èèyàn gbọ́n tí máa mú wí ọ̀tá ń fà níbi kí o ti tèdé bẹ́ẹ̀ nígbà táwọn màláka bá kọ ọkọ rẹ̀ lẹ̀ wọ́n torí ẹ̀kọ́ ọkọ rẹ̀ lẹ̀ ọ̀tá ń fà ní fún rárá ẹ má jẹ́ àwà nínú ẹni tó yẹ pé jùmọ̀ méjì tó sẹ́kùn àwà àwà nínú ẹni tó fún wọn ti fẹ́ parí là ń dé jùmọ̀ títì yóò sáré sáàbá ṣe ń ṣe bá ti ń ṣe tí rọmọdán tó dé kò yẹ kí mùsẹ̀ yóò tún bá anú rọmọdán káwọ̀ àmì ẹ̀ṣẹ́ pé yóò ti dé júmọ́ láàgbó mọ́kànlá kí ni bí ṣe ní àdínsá ti máa ń gbọ́ fẹ́ni yóò tọwá kọ́dé júmọ́ lákọ̀ọ́kọ́ ọgbà bí i kánírà fún mi lóbi ṣe sàárà sọ́dọ̀ ọlọ́ ẹni ọba débẹ̀ nígbà ẹlẹ́ẹ̀kejì tí ẹ jẹ́ màálù lóbi ṣe sàárà sọ́dọ̀ ọlọ́ ẹni ọba débẹ̀ nígbà ẹ̀kẹta tí rẹ̀ ká lóbi ṣe sàárà sọ́dọ̀ ọlọ́run ẹ̀nà bá débà nígbà ẹlẹ́ẹ̀kẹ́rí àkùkọ tó ní ogbe lórí ẹ̀nà bá débà nígbà ẹlẹ́ẹ̀kẹ́rún ẹ̀yìn lónìí ẹ̀yìn yẹn jẹ́ làwà ńlá ń fà ní òtò ìpín ìgbà tí àfà àbùn bá tí wọ́n sàlàyé àwọn àkókò yìí wọ́n ní àkókò àkọ́kọ́ dá ẹgẹ́ bí aago méjì o àfà àbúlábí náà tó nínú àwọn tó gbà dé sí wà mo wá dé jùmọ̀ níjọ́ kẹ́ mo rí pé èmi ni ẹni ẹlẹ́ẹ̀kẹrin mo bára mi ń sáré kó sẹ́gbẹ́ mi ní èmi mo wá débẹ̀ lẹ́ni ẹlẹ́ẹ̀kẹrin ní ẹgbà wá mi mo débẹ̀ lẹ́ni ẹlẹ́ẹ̀kẹta tí pé mo wá fún wa àwọn èèyàn pé ta ló sì dé mọ́sálásí ẹni ẹlẹ́ẹ̀kẹta ni mo bára mi ní wá mi ẹni ẹlẹ́ẹ̀kẹrin tá aago bá ń bẹ lákòókò yìí àkọ́kọ́ ọgbà ni wọ́n ní àbúrẹ́ nu mọ̀tún di débẹ̀ aago méje àbọ̀ tá aago mẹ́jọ àbọ̀ ta ní òde júmọ̀ lásìkò gbà ni wọ́n ti kú wọn ò sí láyé mọ́ wọn ò sí láyé sí wáyé mọ́ òjò ọjúmọ́ ó débẹ̀ láago mẹ́jọ àbọ̀ ó sì yọ rí ọ̀ òun nílò ọ̀sùn oníṣẹ́ kankan tí lọ́tẹ́ jẹ yóò sùn dáadáa oníṣẹ́ kankan ṣùgbọ́n àwọn sàábí ànẹ́bí wọ́n yẹn nẹ́fìlà ló jẹ́ fún wọ́n nílò ọjọ́júmọ́ èé sí ohun kàtà àti kíbà tí yẹn nẹ́fìlà ló jẹ́júmọ́ tí wọ́n ti máa mọ̀ tó dúró ní bàbá èyí ọba rọ ọlọ́run ni ọyìn nínú nẹ́fìlà tó bá ṣe rọ ọlọ́run tó ní ó tẹ́yàn ọba yẹn méjì ọba yẹn mẹ́rin ọba yẹn mẹ́fà táàmà yẹn bọ́ bá ṣe wọ́ máa tàwọn àtà máa tà lókùnrán ìgbésẹ̀ àwọn sọlá fún wa nù nínú rọmọdún lè ká ṣe implication rẹ̀ ká apply táàpláì ló nínú Ramadan tàbá wá lè débẹ̀ lákòókò àkọ́kọ́ yìí aago mẹ́jọ àbọ̀ sáago mẹ́sàn àbọ̀ lákòókò ẹlẹ́ẹ̀kejì pé tàbá fẹ́ fàágowé gẹ́gẹ́ bí àfáàmú bá ọ̀rọ̀ yẹn yóò sì fílẹ̀ àti wà ń tóòtọ́ tàbá wà ní Haramain ní Kàábà láwà ní àbí Mọ̀dínà mọ́sálásí yóò hàn sí wa lódòdó ń tóòtọ́ pé Allah akbar Allah akbar tó di pé bóyá ó di pé àwọn ẹ́kẹ̀rí bá yàn máa jáde nígbà tàbí ìragun méje kọjá kò sí ìgbẹ̀rẹ̀ náà wá pé o wọ́n wá pé òun sọ̀lá tó lè túmọ̀ à torí wọ́n fi sọ̀lá ti jùmọ̀ àwọn láago méjìlá ọkọjá díẹ̀ aago méjìlá ọkọjá díẹ̀ náà wọ́n òkè aago méjìlá ń lọ́ọ̀lù ni wọ́n bẹ̀rẹ̀ kútúbà wọ́n ti bẹ̀rẹ̀ kútúbà láago méjìlá okùn bí ìṣẹ́jú mẹ́wàá wọ́n máa bí wọn ní aago àwọn èèyàn ti wá sí kùtì bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ gbà àfáàbùbá wọ́n nígbà ẹlẹ́ẹ̀kẹta ni láti bí aago mẹ́wàá àbọ̀ àti bí aago mẹ́sàn àbọ̀ dá aago mẹ́wàá àbọ̀ ìgbà ẹlẹ́ẹ̀kẹrin ni àti bí aago mẹ́wàá àbọ̀ dá aago mọ́kànlá àbọ̀ ìgbà ẹlẹ́ẹ̀ka àwọn ni bí aago mọ́kànlá àbọ̀ dá aago méjìlá àbọ̀ àsìkò rẹ̀ nu ṣùgbọ́n wà lónìí àsìkò jẹ́sẹ̀ fọ́nà àwọn pé ọlọ́run tó ìbẹ́nà ẹgbẹ́ mọ́sálásí lónìí ràkúnmí nígbà ràkúnmí kọ́ o tó bá fẹ́ gba ràkúnmí ó dé mọ́sálásí láago mẹ́jọ lọ́ọ̀lù ọ̀wá ní sun ọmọ àwọn tí ń kapọ̀ àlọ́ ọmọ yẹn fílà bóyí sàkà ó lè bá gbalada táwọn tàbí ànẹ́bì tó gbà tánàbí wa mọ́ mọ́sálásí bá fi sọ pé láti

kò lè tó múdù kan ohun táwọn ní sójú ọ̀nà ọlọ́run torí pé torí ìtọ́lọ́wọ́n ọba tí wọ́n kílé àbà jẹ́ kò sí sáré níbẹ̀ rárá kò sí sáré níbẹ̀ rárá tí wọ́n tábà tún ṣe àtòkè sáré níbo la ilaha illallah àti ẹ̀tí wá rí ṣe gan àbẹ̀lọ́run ọlọ́run dákun o wọ́n bá tá ń ṣe ní Ramadan ọ̀hún dákùnjẹ́ ọjọ́ tànẹ́bí o dákùnjẹ́ ọjọ́ tànẹ́bí o egun tọ́lọ́run bá lè gbà pé ọlọ́ha ọ̀hún tí ẹ̀tẹ̀lọ́ lọ́wọ́ bá ẹ̀tẹ̀lá nẹ́bí ní sọ́ọ̀bá ètè ẹ̀tẹ̀lá nẹ́bí tẹ́ pé séwù kẹlọ tẹ̀lé à ó léwu gidi fún ọ láàrín sọ fún bá ń tí ń ṣe súnfí ìranù lẹ́ ń ṣe fún ọ̀nù súnfí o ẹ̀yọ sọ ìranù ní o àtiwọ́tá ikú mẹ́rọ kẹ́ ń pẹ́ ààrẹ ló kọ yẹn ó sì ṣe súnnà tọ́ba ìpé bẹ́ẹ̀ ni kò tí ń tó burú fọ ṣùgbọ́n wà jẹ́ pé séwù náà lọ́sà àmọ́ lọ́há orí séwù náà lọ́sà ń ló lànà rẹ̀ ọwọ́ ọ̀tá lọ́gbà ọwọ́ séwù kìíní kẹni ọ̀rọ̀ séwù bí ò tí mọ bí ó ṣe sọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bóhun ti wá ń ṣe tí ẹ̀ tó lé òkú bóyá tájá tẹwọ́ gbà táà tí mọ̀ bóyá lọ́wọ́ bá gbà ìwọ́ lọ́wọ́ lò lànà rẹ̀ ìgbẹ́ni o ìgbẹ́ni o ìlànà ẹyọ kan ṣoṣo tí gbogbo obì wà lùjẹ́ náà ìlànà ẹta ní o ìlànà ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tí ò bẹ́ẹ̀ ṣe jẹ́ lánà ànẹ́bí gbàgbé ẹ̀ ọmọ yóò tẹ́ ẹ̀ rọ̀súlá ọ̀pọ̀dé Allah ìwọ̀n tá lọ́lọ́wọ́n bá wínú ẹni ọba tẹ̀lú ti ṣe ọlọ́run ó ti tẹ̀lọ́lọ́wọ́n bá ní o ọlọ́run ọba ọ̀sọ́ pé ní ọba tẹ̀lú tí ó wù

ló fi wáyé pé tọ́ọ̀bá wá ń fi ń kọ́ sí tànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam wọn bá tọ́ bá rí ṣe ń bẹ́ yọwà jẹ tí ọ àbẹ̀lọ́n ọlọ́run bọba lékẹ́ ọlá wọn bá ta bá rí ṣe kọjá tẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọmọdọ́ ń lọ díẹ̀ díẹ̀ ń lọ díẹ̀ díẹ̀ ọlọ́run dákùjá gúnlẹ̀ rẹ̀ láyọ̀ dákùjá gúnlẹ̀ rẹ̀ láyọ̀ dákùjá gúnlẹ̀ rẹ̀ láyọ̀ má jẹ́ àṣẹ ní sàrẹ̀ èrùpẹ̀ jẹ́ àṣẹ lórílẹ̀ yèèpẹ̀ ni o jẹ́ àṣẹ lórílẹ̀ yèèpẹ̀ ni o ọ̀pọ̀lọpọ̀ ní ń bẹ lórí ààrẹ lọ́wọ́lọ́wọ́ lẹ́nu bá ọmọdọ́ ń bẹ̀rẹ̀ ọlọ́dàgbà jùmọ́ àlàáfíà fún wọn ọlọ́dàkùnbà àjògbọ́n àlàáfíà fún wọn àwọn míì ń bẹ nínú ìbànújẹ́ lọ́wọ́ ìbànújẹ́ tó lágbára ọlọ́dàkùnbà àjò ìbànújẹ́ náà kó bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ẹlòmíì ń bẹnu ẹkún lọ́wọ́ tí ń sunkún tó yí gán ọlọ́dàkùnbà aṣọ ẹkún rẹ̀ bá aṣọ dẹ̀rùn ẹlòmíì ń bẹnu yòòtù kéèsì pínú rẹ̀ kéèsì pín ìbànújẹ́ lórí ọlọ́run ọ̀kẹ̀ dùn nínú ni ah! ọlọ́dàkùnjẹ́ nìkan ọ̀kẹ́ wá nóò dákùnjẹ́ nìkan ọ̀kẹ́ wá nóò dákùnjẹ́ nìkan ọ̀kẹ́ wá nóò iṣẹ́ táà ń ṣe bá fàgbákàtì owó táà ń ṣe dákùnbà fàgbákàtì má jẹ́ àdá púpọ̀ pàtó orí jẹ́ mọ́jàdá ń pọ̀ ká tó rí mú mọ́jàdá ń pọ̀ ká tó rí náà mọ́jàdá ń pọ̀ ká tó rí lọ gbogbo bá ti ń ṣe àlùbẹ́sà tó pọ̀ lákùnjẹ́ owó ọ̀pẹ́ wa iṣẹ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní èyí tàà ṣe tó jẹ́ dáadáa bá sàlékún àwọn òkú ọ̀hún mùsùlùmí bá sàfóìsì fún wọn wọn ẹni bá sàlékún lórí wọn o jáàánú ọlọ́pàá wọn pẹ̀lú dáadáa rọ́bà ní àti nìfìdì náà hasana wọ́n fi láàrín ọ̀pọ̀